ọba tí ó fi ẹ̀mí wa kalẹ̀ di àsìkò yìí tí ó ṣe nírọ̀rùn fún wa láti ṣe àwọn ìbádà tí ma ń wá ní ọdọọdún òun náà ni ọdún iléyá tí a ṣe sọ àbẹ̀ ọlọ́run ọba ń bẹ̀ gbogbo àwọn tí ó ń tí a ṣe àwọn àgáàrù ìrun eid gbogbo àwọn tí wọ́n pa ẹran náà sọ abẹ́rẹ́ wọn bá kí ọgbà ní ìbádà gbogbo àwọn sọdakọ́t àwọn àdìyà oníkẹ́ àwọn sàdà àwọn sàrà àdúgbò àwọn ẹ̀bùn tó kálukú ṣe kọ́lọ́wọ́n bá kí yí kó kálukú bá nu mizanu sanẹ́tì rẹ̀ ní ọjọ́ gbogbo ìyàmà sọ tíra rìyàmù sọ̀rọ̀ ṣe tí a ń bá kíkà rẹ̀ lọ níbi tí a kà lónìí inú báàbù fọ́tòlùjọ́ ẹ̀ náà ni a wà yẹni pé orí ńláńlá lọ́dọ̀ ọlọ́run fún ẹni tí ìṣẹ̀mí ayé tó bá lè fún níwọ̀nba ìpé kò máa dán kò tó jẹ kò tó wù jẹ orí tí ń bẹ fún ẹ̀lọ́dọ̀ ọlọ́ọ̀bá lérú àwọn nǹkan báyìí ibi tí àwọn ká lónìí àtìkà àwọn hadith ní oríṣiríṣi ibi táka ni hadith tí an Muhammad ibn Sirin an Abi Hurairata radiyallahu قال المصنف رحمه الله تعالى وعن أبي هريرة رضي الله عنه قال والله الذي لا إله إلا هو إن كنت لا أحتمل كبدي على الأرض من الجوع وإن كنت لا أشد الخدع على بطني من الجوع ولقد قعدت يوما على طريقهم الذي يخرجون منه قلت النبي صلى الله عليه وسلم فتبسم حين رآني وعرف ما في وجهه وما في نفسه قال نعم وعن محمد بن سيرين وعن محمد 543 وعن محمد بن سيرين عن عبد وانتهينا من رسول الله صلى الله عليه وسلم إلى حجة عائشة رضي الله عنها مشيدا علي فيكون الدائم فيضع رجله على عرقه ويرى عني مجنون وما في مجنون وما في الا الجنون رواه البخاري وعن عائشه رضي الله عنها قالت توفي رسول الله صلى الله عليه وسلم ويدعون يقررون التوحيد الالوهي في قراطين الطعام والشعير متفق عليه وعن انس رضي الله عنه قال وانا النبي صلى الله عليه وسلم في العالم بالشعير وبشير الى النبي صلى الله عليه وسلم بخبز الشعير والهلك الصريخ صريخا ولقد سمعته يقول ما اصبح الان محمد من صائم ولا أنسى وإنها لتسعة أبيات رواه البخاري الإهالة بفتح الهمزة شام الزايد والسرقة بدون وقاء المعجمة وهي المتغيرة وعن أبي هريرة رضي الله عنه قال لقد رأيت سبعين من آل الصفة ما منهم رجل عليه إما إنزال وإما قطاع والربنا في عيناتهم منها ما يبلغ نصف بالصلصاقين ومنها ما يبلغ التعقيم فإجمالهم بذاته كواحدة أن ترى حرمته رواه البخاري وعن عائشة رضي الله عنها قالت قالت رسول قالت رسول رسول الله صلى الله عليه وسلم للعالمين عدم أشبه المؤمنين رواه البخاري وعن ابن عمر رضي الله عنه كنا جلوسا مع رسول الله صلى الله عليه وسلم إذ جاء رجل من الأنصار فسلم عليه ثم أكبر الأنصاري فقال رسول الله صلى الله عليه وسلم يا اخو الأنصار يا اخو الأنصار كيف عني فعلت بالهدايا فقال صالح فقال فقال صالحا فقال رسول الله صلى الله عليه وسلم من يعلمه منكم وكنا كنا نعلم ونعلم ونعلم بضعة عشرة ونحن بضعة عشرة وما علينا نعال ولا حفاظ ولا قلال ولا قرص نمشي في تلك الكبار حتى أتيناه واستأخر قومه من حوله حتى لنا رسول الله صلى الله عليه وسلم وأصحابه الذين معه رواه مسلم ترى رياض الصالحين للإمام النووي رحمه الله tí a ń bá kíkà lọ níbi tí a kà ní òní òun náà ni hadith tí Muhammad ibn Sirin عن أبي هريرة رضي الله عنه أبو هريرة عنه شليه àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ sóhun nínú ìnira àti ìfúnpinpin ìṣẹ̀mí ayé tó ṣe pé eléyìí kò sì kó fìtínà bá ìgbàgbọ́ òun bó ṣe lè kó máa náà ni àbúrúra ń ṣàlàyé fún wa níbi hadithi yìí ipé ní ayé ànábì sallallahu alaihi wasallam àwọn kankan máa ń ṣẹlẹ̀ sí òun tó ṣe pé làkọ́dọ̀rà ẹ̀yìtì ni wà ní ilà àfẹ́rù ipé nígbà míì àwọn èèyàn kan rí ni tí ń rí ṣubú فيما بين منبر رسول الله صلى الله عليه وسلم إلى حجرة عائشة láàrin mímbàrẹ́ ànábì sallallahu alaihi wasallam títí àwọn àlàfo tí ń bẹ níbẹ̀ sí ilé ìyàwó ànábì sallallahu alaihi wasallam tí ń jẹ́ Aisha òun ó ṣubú maghshiyan alayya tó ṣe pé òun àdákú lọ́rọ̀ gbọ́dán ọ̀yẹ̀jí ulja'i àwọn tí bá ń kọjá lọ fún àbá Abu Hurairah lórí ibi tó dákú sí fọ̀yádọ̀ rijlahu ala unuki ẹlùmí yóò wá gbé ẹsẹ̀ léhun ní ọrùn pípé sí mí àbí kò mí kọ́dọ̀ ẹlùmí wayara anni majnunan ẹlùmí ó rò pé àbí àlìjẹ̀nú fọwọ́ kan pé àbẹni tí ò gbádùn ni tí lákàyè dàrú àbúrúra ni wà máa bí mi jùnà bẹ́ẹ̀sì ni àjànú ọ̀rọ̀ lù mí ìyàwó rẹ̀ máa bí kò sí nǹkan tí ń ṣe mí ìlàlẹ̀ jù ebi náà ló dé ipò báhùn ẹni pé bí pàdé bí pé yóò sì rí ṣubú látara pé kò ní rí nǹkan tí ó jẹ yóò sì àwọn tí wọ́n jẹ́ sọ̀hábà Nabi sallallahu alaihi wa alihi wa sallam sílé yìí láti ma irú ìṣẹ̀mí tí àwọn sọ̀hábà tí wọ́n ṣe náà ni ó ma jẹ́ pé tí àwọn náà bá rí ìṣòro kan sí kejì nípa ọ̀rọ̀ ìṣẹ̀mí ayé èyí wọ́n sọ wá di tí yóò fún wa ní àǹfààní láti fi lè rí àríwí lọ́dọ̀ ọlọ́run pé àìní ni òjí ká ṣe àbí àìrówó náà ni òjí ká rí ẹ̀sìn sí èyí wọn kan ọlọ́run ọba bákanáà Aisha radiyallahu anha ó sallallahu alaihi wasallam ó ní annabi tí gbogbo wá láńtẹ̀lé táǹpẹ̀ ọ̀rẹ́ ọlọ́wọ́n ọba ní ẹni tọ́lọ́wọ́n ọba nífẹ̀ẹ́ sí ni ànábì yìí sáláì sí ẹni kó jáde láyé wà dírí ìhú màrẹ̀hónà tó ń rìnda yahudi àwọn aṣọ irin tánàbì máa ń wọ̀ bí kí ní blood proof tí ma fi ń jagun ọ wá lọ lè fi aṣọ yẹn dógò ń dápẹ́ ní dógò ní pé ó fi ṣe collateral títí mo fẹ́ yá nǹkan lọ́dọ̀ rẹ̀ ìyá mi àmọ́ nǹkan tí ti kalẹ̀ ní tí bá ti dá owó rẹ̀ padà tí bá ti dá tí mo yá padà tó wà gba nǹkan tí mi náà gbé sí ọlọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó fi nǹkan yìí dógò kò tí ì gbà padà kí ikú fi wá dé bá Ànábì sallallahu alaihi wasallam kí ni nǹkan tánàbí gbà lọ́wọ́ tó yá lọ́wọ́ Yahudi òun náà ni fi sàlàfínà sa'an min sa'irin kíyàn ó lọ lè yá bí ká ní àpò àpò yangan àbí àpò ọkọ̀ bàbà torí sàlàfínà sa'an ẹni pé múdù mẹ́rin ó jẹ́ múdù mẹ́rin níbẹ̀ nínú sọ́ ìkan bí ká ní kíyàn yá 120 múdù bí ká ní àpò kan ìrọ̀lẹ́ àpò kan bí kí ìrọ̀lẹ́ àpò kan ráìsì tó pé ah, á ya mi ní àpòkan ráìsì tó mú láwọn tí ń fún mú láwọn tí ń pè lọ jẹ gbèsè rẹ̀ ìgbà tánàbí wa ò lè gbà ànábí wa kó kí níbi dúró ànábí wa mú aṣọ tí máa ń wọ̀ lójú ogun tó jẹ́ aṣọ irin òun náà pè ní dérẹ́rù aṣọ tó pé irin ni wọ́n fi ṣe tó pé tán bá ta lọ́fà kò ní wọlé ìsàlẹ̀ aṣọ ni wọ́n máa ń wọ aṣọ yẹn sí bí ká sọ pé bloodproof ní àsìkò yìí sọlẹ́ yìí ń ṣàlàyé fún wa káfílẹ̀ máa ìṣẹ̀mí tí anábì sallallahu alaihi wasallam tó ṣe anábì ògbé nígbè ìṣẹ̀mí olówó náà ni ó burú fáfá káfọ̀ olówó lọ́wọ́ ó tún wá fi ṣe fáàrí káfọ̀ máa fi owó ṣe fáàrí tó lọ́ bá tiẹ̀ sí fún ọ kò sí kò nídìí kó tún wá fi owó yẹn ṣe fáàrí bóyá ní pé ní ń gbọdọ̀ tó máa jẹ́ ká máa rí òun ní rí ẹni tí aláìní àbí ẹni tí kò tiẹ̀ ka nǹkan tó ní yẹn kún torí sẹ́ni tí anábì sallallahu alaihi wasallam tó ṣe náà ní eléyìí. Anas òun náà tún gba ọ̀rọ̀ mi wá radiyallahu anhu qala òun ni rahana nabi sallallahu alaihi wasallam dir'uhu aw dir'ahu bi òun ni anábì fi aṣọ irin tí ma ń wọ̀ jagun ó lọ lè fi dógò gbèsè kalẹ̀ látara pé ó ra sàáyìn ó ra ọkà bàbà lọ́dọ̀ àwọn èèyàn inú wa ma ṣe ìtú ilẹ̀ nàbí sallallahu alaihi wasallam níjọ́ta nàbí gba gbèsè ń tọrọ lè gba àwọn ìlọ́dọ̀ èèyàn olóhùn lọ bá nàbí lè hóbsì sàáyìn òun mú búrẹ́dì tí wọ́n fi yángan ṣe òun mú lọ fún annabi sallallahu alaihi wasallam wa ihanatun saniha saniha àti díká ní ọ̀rá tí wọ́n ti yọ́ díká ní òróró kí o tún mú ọ̀rá tí wọ́n ti yọ́ òun ń pè ní ihanatun saniha àmọ́ saniha yẹn ó ti bàjẹ́ ẹni kó ti yí padà lẹ́nu bí kó ti kan bí kó ti kan bí ká ní pé bọ́tà alápòjúwe kí o mú bọ́tà tó ti tó ti bàjẹ́ kí wọ́n mú lọ́wọ́ ó ní wàlá kọ́ sẹ́mìrì tó wù yẹ kù ó ní òun wá ń gbọ́tà nàbì ń sọ la láti sàátún àbòyà anábi ni bá ti jí lónìí gbogbo mọ̀lẹ́bí ni kò sí oúnjẹ kankan dájẹ́ kọ́dá a ní sọ́rin yẹni pé múdù mẹ́rin a ní bí kí o ní pé yìí ní múdù mẹ́rin tàbí yọ ní pé múdù mẹ́rin sì ní ike tánlórí sí rùn ike kan àbọ̀ ní torí pé agolo mẹ́rin agolo méjì ẹ̀ múdù kan agolo méjì ni náà ni ma ń kọ agolo méjì ni ma ń kọ múdù kan so bí ọba yọ múdù yẹn mẹ́ta yọ jẹ́ ẹ̀ múdù mẹ́ta agolo mẹ́ta ló wọ́n lẹ̀ inú múdù kan agolo mẹ́ta mo gbàgbé ni agolo mílìkì mẹ́ta tí ọba wá yọ yọ jẹ́ méjìlá lọ́jọ́ agolo méjìlá agolo méjìlá wọ́n ṣe dédé ike kan àti àbọ̀ òun ní jẹ́ sọ́ọ́rẹ́ mẹ́rin anẹ́bì ní a ní tó ń jẹ́ bí ike kan àbọ̀ oúnjẹ nílé ní gbogbo àwọn jẹ́ aráalé anẹ́bì sallallahu alaihi wa innahum latis'atun abiyat ilé mẹ́sàn-án sì ní ẹ̀kọ́ ìyàwó mẹ́sàn-án lànẹ́sàn mú ní so ibi láti máa faradà tí àwọn ìyàwó annabi sallallahu alaihi wasallam tí wọ́n ṣe pẹ̀lú annabi sallallahu alaihi wasallam so lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn obìnrin tí kóbìnrin ọmọ síranù má ní kí ló dé ní ọkọ rẹ̀ ti bí pa ní tó akọ́kọ́ yẹn bá ń fi bí pa yíwọ̀n fún ní àǹfààní kan ò lè síranù bí a ó abájọ hmm, ọkọ̀rẹ́ tó bí pa ní àkọ́kọ́ yẹn kalẹ̀ bá ti mọ̀ pé ọkọ̀ òun ní nǹkan tí ó fún jẹ tó fi àwọn olùlẹ́sì ránù kọ́ kalẹ̀ kọlọ̀lẹ́wẹ́ lómi tí ó ma tọ́jú rẹ̀ so àmọ́yí tó dáa tó jẹ́ pẹ́ ní ṣe ní ọkùnrin kí wọn náà sàfaradà ẹwúrú àfaradà táwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ṣe so àwárí rí àríkà rí tó bá kú ṣẹlẹ̀ áfíríkà ìkẹ́ wọn ń hólẹ̀ Ànábì lérí pé bí ń pawá wọn pariwo kódà àwọn gẹ́gẹ́ tó ń ṣàlàyé tí ń ṣẹlẹ̀ látara kókó bá lè máa jẹ́ ẹ̀kọ́ fún àwa mùsùlùmí kí ọmọ torí rẹ̀ bára jẹ́ kí ọmọ torí ìṣòro bá ẹbí yàn jẹ́ ẹtún wá wò tó dé bá lè sọ yìí náà ànábì ọ̀wá gbégbá bára jáde ebi ń pa mí kan sọ dàlú bára kí ọmọ ayẹyẹ ìsinmi ayé kọmọ yẹyẹ ọmọlúwàbí ara rẹ káàkiri tí ẹ ṣe sùúrù tí ó fìdí pé á tó bá wá dókun náà ni tí kọ́ mọ̀ pé á kí ní ìdókun gbó fún lágbájá yìí ni àmọ́kẹ́ gbogbo àti kéèkẹ́ bá ti kẹ́rẹ́ báyìí ọbẹ̀rẹ̀ bá rọrùn tọrọ bára kí ni àlúlé yìí kìí ṣe sí sí mùsùlùmí tó dáa tí yẹn máa ní àfaradà yẹn máa ní àmúmọ́ra so anabi sallallahu alaihi wasallam ó jí anabi ní bá ṣe jí tọ́yì kan kò bá wá jí kódà lánàá gata amsa bá ti sùn lánàá gan sọ́yì kan kò sínú lé wa yẹni pé pẹ́rẹ́gì kan àbọ̀ kò sínú lé wa tàbíláìjẹ́ wọ́n pé tí wọ́n ní kò tó nǹkan yẹn anábì ni wa iná òun láti sàájú abòyá ti rìn ọ̀nà méje méje sì ni wá àmẹ́sàn náà ni ojúlé tí anábì sọ̀rọ̀ sọ́lá tí ó ní wọ́n ní rọ̀ áwọ̀ al-Bukhari náà Bukhari náà bá ṣe ní ìwà الإمام النووي رحمه الله wọ́n ní al'ihalatu bi kasril amsa wọ́n ní tí ń jẹ́ al'ihala amsa tó wọ́n bẹ̀yẹ afúnni kasro wọ́n ní aṣa'amu agbáibu ọ̀nà ni ọ̀rá tafattakabi sha'ami kọbula tafattakabi lahami kọbula sha'ami afúnni nawabir wọ́n ní wọ́kọ́ gbádùn laham ẹran ni ọkọ̀ jẹ́ náà wọ́tọ̀ bá gbọ́n kọ́bílẹ̀ ṣáàmì kó fi ọ̀rá kalẹ̀ so náà ni eléyìí ẹran lèyàn kọ́ máa ń jẹ náà ẹni tó bá gbọ́n àǹgbà tó ti kọ́kọ́ jẹ ọ̀rá bá mú tínú ti wá gúdọ̀ yàgbẹ́ so ó nílẹ̀ ẹran jẹ mọ́ ọkà ọmọ gòfin ọ̀rá ọ̀rá بالنون والخاء المعجمة خاء أني أمتوا كسي وني إتمر لكي المتغيرة أراتو في change يعني كي بيكاني bọ́tà tó ti wá kan tó tó ń ti bẹ́ẹ̀ náà bí anẹ́sì ṣe mú kí níyàn lọ́wọ́ kó ń jẹ́ ẹ̀wọ̀n kan ohun anábí ò ní gbé wá kí ń jẹ́ anábí ò gbá lọ́wọ́ rẹ̀ tó ló ń kàn ń gbọ́ tánàbí ń sọ ọ̀rọ̀ yẹn nínú ilé náà ni Abu Hurairah radiyallahu anhu òun ló tún gba hadith àtúntò kàyíwá ó ní laqad ra'aytu sab'ina min ahli sufa olóhùn máa ń rí àwọn tí wọ́n tó 70 nínú àwọn ahli sufa àwọn tó wà ní ilé kéwú lọ́dọ̀ Ànábì sallallahu alaihi nínú mọ́ṣáláṣí ni wọ́n ń gbé tó ṣe pé wọn àwọn fuqara alladhina la ma'wa wọn níbi tí wọ́n ń gbé wọn níbi tí wọ́n ń sùn àwọn ènìyàn inú mọ́sálásí àlẹ́sọ̀lọ́sọ́làm náà ni wọ́n máa ń rí àbúrẹ́rà ní pé òun máa ń rí wọn kìí sí orúfí o kìí sí àwọn orúfí o àwọn ọmọlé kéwò àwọn sọ̀wábà tí wọ́n jòkó sí mọ́sálásí àlẹ́sọ̀lọ́sọ́làm rẹ̀dá tí ń jẹ́ rẹ̀dá ni aṣọ ìtẹ́ ẹ̀mọ̀ ń fi ń wọ̀ sókè wọn ni ìnáma yùzáàrù wà ìmá ìzáàrù wà ìmá kìsà olẹ́lòmí ẹ̀ẹ̀lérí oní máa mínú rọ́jùn aléyìí rẹ̀dá ẹ̀ẹ̀lérẹ́ tó ní aṣọ tó ti ní àwọ̀tẹ́ ẹ̀sòkòtò nísàlẹ̀ ẹ̀ẹ̀lérí oní ìmá ìzáàrù inú kẹrẹ tí ó ní sókòtò wà ń má kìsà àbíkẹrẹ tí ó ní aṣọ tó ń rí ní sókòtò ní tiẹ̀ àbíkẹ́lò ní tiẹ̀ ní aṣọ bí aṣọ búra lásán kọ́dọ̀rọ̀bẹ̀ tú fi àánà kìyàn kìsà òun ẹnikẹ́ aṣọ tó fẹ́ bí aṣọ búra nínú wọn ni tó bá lọ mọ́rùn yóò adé ìdájì ojúgun wọn méjèèjì wà mí ní àmà yẹ́bùlógún káàdé ẹlòmí ọwọ́ tí ẹ̀ yọ wà ní òkè kókó ẹsẹ̀ ní pé ìzárù wọn tán lò so ibi iná rí pé tòun tí bá ṣe jálá ìníhun náà wọn kì í ṣe ìsìbáàlù inú kan wọ ní sọ́sák ní pé ìdájì ojúgun àbí kí wọ́n wọ̀ ipe kọkùnrin kọ́ máa wọṣọ kọ́ máa kọjá kókó ẹsẹ̀ rẹ̀ àbí kó máa dé kókó ẹsẹ̀ kò bá mu ìtumọ̀ kò bá mu tí mo ń wí ni pé ìṣẹ́ Ọlọ́run ni ìbínú Ọlọ́run ni kí ọmọ sí bẹ́ẹ̀ tọ̀ onífàyàjì máa rí wú bí yẹ́dì yí àwọn tálíkà yìí wọ́n mọ̀ wá fọwọ́ kó aṣọ yóò wọ́n fi papọ̀ nínú ìkẹ́ àwọn bòmí yóò mọ̀ ya ibòmí atẹ́gùn ọmọ fẹ́ wọ́n máa fọwọ́ papọ̀ kara iyẹ̀tẹ̀n ẹ̀ǹtúrọ̀ àìwòrán tòwò wọn ò ní fẹ́ káwọn èèyàn orí òwò àwọn wọ́n máa kórìíra káwọn orí òwò àwọn máa fọwọ́ fà ẹ̀wọ̀ àwọn ọkùnrin nu wọ́n máa fọwọ́ fa aṣọ tí wọ́n lọ́ máa ra hmm. sọ ẹ̀wọ̀n kan ní fẹ́ káwọn èèyàn àwọn obìnrin hmm. sọ àwọn ọkùnrin láti ó ní pọkùnrin gan ń lójú tì ọkùnrin ní ma ń yọgẹ̀ síta kọ́yọ gbòdòdó kalẹ̀ kọ́wá yọgẹ̀ kọ́wá lọ tó wẹ̀nù mọ́jì aláìlójú tí ọkùnrin nù kọ́wá jáde bọ́ta ẹlòmí yóò tó wá yọ micro yóò tó yọ brush lọ́wọ́lá toothpaste láàárọ̀ yóò wá yọ kọ̀yọ́ ríṣiṣiṣi níta gbangba aláìlójú tí wo ní a nì ohun rẹ̀ ló ń sí kalẹ̀ ń kọ̀dá kọ̀dá kí wọ́n mọ yọ gbogbo kalẹ̀ kọ́ mọ yọ gbogbo ikùn kalẹ̀ kọ́ mọ tó gbọ́gbọ́ fásọ sára kátọ́wá ní obìnrin tó náà wà sọ tí ó mọ̀ ṣóògbó ara rẹ̀ tí ó lẹ̀mọ́ lára gbélé yìí ọba mu tí wọ́n láwọn sọ àbáyé wọn fọwọ́ kó aṣọ yẹn ní pẹ́ká ìyẹn orí ìhò àwọn àìṣà ẹ̀rì pé tẹ́ bá wọ̀rọ̀ yìí ìyẹn orí pé aburú rà ń ṣàlàyé òsì tó bá ní alifákẹ́rò alimọ̀dẹ́kẹ́rù <laughs> tó wá jòkó ti ní náà ní jẹba wọn àwọn òsì tí èjé kéyàn lẹ́lẹ́ tí èjé kíma yẹni tó ní almaskanu àwọn òsì tí ó mú ní jòkó jẹ́ náà ni àwọn òsì yìí àmọ́tò ti bẹ́ẹ̀ náà kò lé wọn kó nídìí ẹ̀sìn so bí láti mọ̀ pé mùsùlùmí ọgbọ́dọ̀ ṣọ́ ara rẹ̀ gan kó sì mú ẹ̀mí rẹ̀ lọ́wọ́ kọmọ jẹ pé jíjẹ jíjẹ jíjẹ jíjẹ jíjẹ jíjẹ náà ni yóò sáwà nínú ìṣẹ̀lẹ̀ ayé ohun mùsùlùmí náà ni àfá mọ́ dásà kan wọ́n ni fa'arun súnmà àárùn súnmà àárùn àfóònítà alẹ́mù kọlọ́gbà wọn wọ́n ni a eré búlá ńlá ni láìfìlá ńlá ni àbùkù tó tóbi ní fọ́mì èèyàn kó jẹ́ pé ṣàkọ́ olùmẹ́rí min ajílẹ̀ tààm kó jẹ́ pé gbogbo wàhálà tó ń ṣe nílé nítorí oúnjẹ ni tó kó tó bá ń banújẹ́ báyìí torí àìrí jẹ ni tó bá sí rárá ní gbèsè ayé rẹ̀ báyìí torí àìrí jẹ ni so kẹrìbú ọba yàn kẹ́ni kí ló kẹrìbú fún yàn kí ni oúnjẹ ni ah ọ̀dá o so náà ni mùsùlùmí gbọdọ̀ kíyè sí ara rẹ̀ mọ́ já wọ́n ní kí ló ń ṣe ọdọ́ fi kókò ní ọkọ̀ pé ah ìfẹ́ bí pamí ni àbí wọ́n bá wọn náà tó ń já wọ́n ní kí ló dé gbogbo àdé mọ́ sí ọbẹ̀ kọ́bẹ̀ fún mi ọbẹ̀ kọ́bẹ̀ lọ wọ́n ṣàkọ́ wùlmẹ́rí mẹ́nà ájílẹ̀ tọ̀ àmì tó wà di ẹ̀sán sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé oúnjẹ yìí á mọ́ ṣe dáadáa mi láìkì rẹ̀ so ojú tán ojú bá wọn lọ àwọn ẹgbẹ̀rún dábọ́ ni nígbà wà rájá ẹ̀ẹ́dẹ̀súrò àbá àbá ẹ̀ẹ́dẹ̀súrò ẹ̀ẹ́dẹ̀súrò gidi àwọn òwúwà níwọ̀n tó bẹ̀kọ́ bẹ̀kú ní nílẹ̀lẹ́lẹ́ àà ó sì wá yà láìlélà káì báyìí ọbẹ̀ à so kọ bá mú irú ẹni ẹwù sẹ̀mítàwọn sọ̀hábà yìí tí wọ́n ṣe bí gbogbo nǹkan ṣe rí kò sì dí wọn lọ́wọ́ ẹ̀sìn kò dí wọn lọ́wọ́ ẹ̀sìn so bí ìṣẹ̀mí mùsùlùmí ṣe gbọ́dọ̀ rí náà ní tọ́ abẹ́lọ́wọ́n kọ́ ṣá sànú àwọn náà àni Aisha radiyallahu anha Aisha tó fẹ́ sàlàyé mi fún wa nípa Ànábì sallallahu alaihi wasallam so tó wá fẹ́ sọ nípa nǹkan lólólé Ànábì sallallahu alaihi wasallam náà lọ́fẹ́ sọ fún wa ó ní kana firashu rasulillahi sallallahu alaihi <laughs> bẹ́ẹ̀dì Ànábì mọ́tírasì rẹ̀ min adami ó ní awọ ni awọ nílà náà bíbí ń sùn aṣíwò ó lè tó pé tẹ bá wo àárín rẹ̀ ń wá spoke wọ́n ti fi okùn lá ìyẹn ni pé bí awọ tó wá mix okùn mọ́ tó pé láàrin rẹ̀ báyìí aṣíwò tó bá ní aṣíwò nǹkan ìyẹn ni pé àárín ní jẹ́ báwọn tí kún wà tó fi àwọn bí ewé wọ́n tẹ̀ sí i ìṣẹ̀mí ayé tànàbí lónìí bí àwọn kíní pààrin àwọn kíní kẹrẹ kẹrẹ pẹ̀lú bí ìmọ̀mọ̀ tí ń jẹ àwọn tó bá dẹ̀ díẹ̀ díẹ̀ nínú gbẹ́gbẹ́ kẹrẹ wọn torú tàbí mọ̀ bí ń sùn wọ́n sì tẹ́ wọ́n tẹ̀lé rí àwọn wọ́n tẹ́ àwọlé tó mọ̀ bí sùn fún bí alẹ́ sọ̀rọ̀ sọ́là bí ń sẹ̀ nínú ṣẹ̀rùn irú àsìkò yìí kí wọ́n ọkà inú lè yàn wá bẹ́ ní níbẹ̀ so àbíkó jẹ́ pé wọ́n kà bá Eh, kàkápẹ́tì náà kàn bá nú lè rẹ̀ so wà láti ọba nílà káyì ní ó kùtù ogun àwọn kìíní ìkìlọ jama kìí sí wọ́ kìí sí wọ́ ẹni wá lè wù kọ́kọ́ sí àpò mẹ́ ọlọ́run ti dẹ́dẹ̀ lómi ìta gbogbo òun sí orí ni ó lò ní tí àwọn oníta láyé láyé rẹ̀ àwọn tó ń kan fúyé sí àkọ́rọ̀ àwọn oníta nísẹ̀mí ayé ẹlòmí so ẹlòmí sì ní ìsẹ̀mí ayé tiẹ̀ tó akẹ́ gbogbo ayé ṣe rí nu àwọn iṣẹ́ àní ó lówó jù ẹlẹ́wọ̀n pé kílẹ̀ ẹ̀kà wọ́n ìṣòwò ìbísẹ̀ ní ayẹ̀rù ní ìṣerínù tí a tí a lẹ́rù ní kó ibá yìí rà so kọ́lá ẹlòmí bẹ́ẹ̀dì lókè bẹ́ẹ̀dì kọ́lá ẹlòmí ọkọ̀ fún kẹsẹ̀ pé wẹ́tọ̀ àwọn ìyàwó bẹ́ẹ̀ lẹ́ ń fẹ́ dé tọ̀ ẹlẹ́mọ̀ àmọ́ ń tẹ̀mí wọ́n fẹ́ tó wọn ẹ bá wà fílẹ̀ fóònù sùúrù àwọn ìṣẹ̀mí yẹn nílà nàbì sallallahu alaihi wasallam náà lòun ṣe kò burú ọmọ jẹ́ pé nítorí ayé àbí nítorí kọ́mà lè mọ́ ròyìn rẹ̀ yẹ ẹ̀rí lágbájá kọ́lá ìlúmí ń dọ̀tí ìdọ̀tí rẹ̀ kọ́mà lè mọ́ pé ní pé á ah, ẹ̀rí bí ṣe ń dọ̀tí káàkiri ọbẹ̀rù ah, ah, ọlọ́run òsìbẹ̀rù ọlọ́run ibi dọ̀tí wàlá ẹlòmí gbogbo tá à ń sọ yìí wípé bóyá abẹ́ ti ṣàbíkíní like by nature ẹlòmí tó kàn wọ́n pè ní so tí àgbóyẹ̀ sí bá tó wá kún lẹ́tọ̀ ayé pé àhá àti kí ní ìkẹ̀kún bá mú báyìí náà so kí ọlọ́run bá kó ṣàánú fún wa kọmọ́jẹ̀ kí ẹ̀rí pírú ẹni bá ń sọ pé ó bá wà bẹ́ẹ̀ tó bá ti ẹ̀dẹ́ kò ní kó sínú bara rẹ̀ tó apú ò bá sì dé náà ṣe pẹ́lú mi wàláyé àti yọ́ dá àjọ àjọ tó bá dá wàláyé tí ó fi sẹ́ẹ̀tì sì mọ pa àmọ́ yóò sáfẹ́ sẹ́tìlé gbígbé yóò sá sẹ́tìlé yàn ní kódà yóò ibi tí ó kó náwó sí tí ó jẹ́ ìbá tí ó jẹ́ in tí ó fi súnmọ́ lọ kúnlẹ́sẹ́ kó sá sẹ́tìlé yàn ní wọ́n káàkiri pàtó pé kí ni tó tóbi ní ẹ̀mí rẹ̀ lílé yìí kódà bí ọmọ pàyàwó rẹ̀ yóò pọ́mọ rẹ̀ gbọ́dọ̀lọ́wọ́ ni ó fi lé iṣẹ́ tìlé ni so nítorí tó jọ lójú nù sọ tó wá ṣe pé nǹkan ẹ bá wà nínú nature rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tágbóyè sí bá tó wá ba ìwà rọrùn fún so bẹ́ẹ̀ ni tí ó bá wá sí pé pé àwọn ojú kòrò yẹn ń bẹ nínú gbésí ayé rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí àgbóyè sí bá ba nǹkó dájú ń kọ́ra mọ́ fúyẹ́ kìíní yẹn ọmọ fúyẹ́ rẹ̀ ọmọ fúyẹ́ rẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú ẹni rẹ̀ ọlọ́run àbúṣà ló fún ó ní àwọn jókòó pẹ̀lú anẹ́bìsọ̀ lọ́sọ́lọ́m níjọ́ kan ibi jẹ́ arọ́jùlún ní àǹsọ̀ ni arákùnrin kan bá dé tó jẹ́ àwọn ará Madina wasallam alayhi wasallam sannali thumma adbara al-ansari ni ará Madina كيف أخي سعد بن عبادة بون ميامي سعد بن عبادة بون شواء قال فقال صالح أني أولادا أني أني رلا مسي فقال رسول الله صلى الله عليه وسلم أنا وصفك من يعوده منكم قال انتم أنه لنبئوا لنهي فقام انت لن جلبا بئوا لنهي يتجكوا فقام وقمنا معه أنا بدي gbogbo wọn náà bá dìde pẹ̀lú annabi sallallahu alaihi wasallam wa nahnu bid'atun ashara ma alaina ní àárín wọlé àfífà ó ní ń gbà táwọn dìde pẹ̀lú annabi táwọn ń lọ yẹn àwọn mọ́kànlá làwọn àwọn mọ́kànlá báwọn lé mẹ́wàá gbogbo àwọn yẹnyẹn àwọn ò ní bàtà àwọn ò sì ní kúfì ẹsẹ̀ làwọn fi ń rìn wala kọlanis kọ́dà ní kọlanis yẹni pé fìlà àkọlànsó ẹ̀ kọlanis a ní fìlà wala kúmsùn a ní aṣọ tó ṣe pé a ní aṣọ tó ní àpòlẹ́yìn aṣọ tó wọ́n lápòlẹ́yìn wọn pé ní kúmùs àwọn aṣọ tí a ẹni kí gbogbo ẹ̀yà akàtàwọ̀ sójá jàdí kan ní náà ń ṣe fi tílka àṣìbà fún gbogbo wa àárín níbi ilẹ̀ tó jẹ́ ilẹ̀ alámà hátà jìgnáàwó bí tàbí ọ̀dọ̀ sáàs tààlọ̀ kí fàtà àkọlọ̀kọ́mù من حوله حتى دنا رسول الله صلى الله عليه وسلم واصحابه الذين معه. كل مباوية من لرا wọ́n takété sẹ́yìn wọ́n jìnà sí anábì wa súnmọ́ wọ́n sáàbù lẹ́dí na máa rú àti àwọn tí wọ́n bẹ pẹ̀lú sọ̀hábà tán bẹ pẹ̀lú ànẹ́bì sọ̀fẹ́ wọn jẹ́ àwọn sọ̀hábà rẹ̀ àwọn àwọlítọ̀ yẹn ni pé ó rẹ Sa'd nígbà yẹn Sa'd bun Ubada ó rẹ ànẹ́bì sọ̀fẹ́ sọ́lá tí ó ní gírímọ̀n káyì ànábì ìsẹ̀ tó kaya gírímọ̀n káyì negeri hmm. yíyọ kaya, orang torí pé kí ni arákùnrin kan kìí ṣe ni tó gbajúmọ̀ nínú àwọn àǹsọ́rù kìí ṣe àwọn olówó inú wọn kò kìí ṣe àwọn ọlọ́lá nínú wọn ọwá ọwá kí ànábì sallallahu alaihi wasallam ànábì sì dá lóhùn ànábì tó pè ànábì tó bá sọ̀rọ̀ tó lẹ́yìn náà Sa'd ibn Ubadah ó jẹ́ àdẹ́sọ̀rọ̀ sọ́nà wọn ni á ẹ̀jẹ̀ká ọ̀lẹ́ wò ó túnbọ̀ sí pé ní ojúṣe mùsùlùmí òun náà ni ẹni tó bá rẹ̀ ojúṣe yẹn ní kí ọ̀rọ̀ lè kí kọ́dà kéésẹ̀ kan ẹ̀rì kí wọ́n sọ pé ziyara tó lùmọ̀rí ìyáàdà náà máa ń lò ṣé òun lẹ́dẹ̀ tẹ̀rídù omi rọ́rọ́ wọn ti kọ̀rọ̀ rẹ̀ ọmọ lọ́rọ́ ọmọ lọ́ ọmọ bọ̀ òun tó ga àmúdé ọ̀lẹ́ náà ni èèyàn máa lọ lè ń wo ẹni tí ó jẹ́ aláìsàn ṣùgbọ́n kò sí tó burúkú yọ pọ̀ ẹwọ̀ká àwọn mí mẹ́sẹ̀ pé ẹ̀tọ́mọ́ sọ pé hospital visitation investigation tó máa ń ṣe yẹn wọ́n ní òní àwọn kan tó ní mọ́ gbọ́dọ̀ àwọn kan bídíà ni mo ní àgbúmọ̀ ah, fẹ́ ẹ̀rọ tí bídíà lọ bídíà lọ bídíà báyìí so n tábátá àdìpẹ́ tó ń ṣe súnà bá ń ṣe wọ́n sáfẹ́ wá ọ̀nà kan láti fẹ́ lọ mọ́ pé bídíà ní àhà ah, ah, alùsùn lè ṣe kíníkan láì ní rí ẹ̀rí kíyàn lọ lè ṣe jẹ̀mọ́ visitation yẹni pé kíyàn lọ pípé à ń kóra wá lọ lè ń ṣe àbẹ̀wò aláìsàn kò sí tó burú bẹ́ẹ̀ irú ẹ̀ ni irú tá a kà nínú hadith yìí anábì ìdìde pẹ̀lú àwọn sọ̀hábà ni wọ́n jọ lọ papọ̀ wọ́n lọ lè kí aláìsàn so eléyìí ó túmọ̀ sí pé kò sí tó burú níbi kí ìyẹn kó lẹ́nu lọ pé á ah, ẹjẹ́ káwọn lè wo àwọn aláìsàn kásì pọ̀ ní káfí lọ sí hospital káfí lọ sí station kò sí tó burú mẹ́ pẹ̀lú àdéhìsí àkàyè tó bákan náà tí ẹ bá dé ọ̀dọ̀ aláìsàn ìyẹn máa ń súnmọ́ wọn ni yóò súnmọ́ àti tó bá jẹ́ pé àárẹ̀ yẹn bá jẹ́ àárẹ̀ tí bóyá àwọn dókítà náà ní pé á ah, ẹ má súnmọ́ ẹ má fọwọ́ kan lára o tó kí ọlọ́mọ tó ń ọ̀rọ̀ sí bẹ́ẹ̀ tó bá délé mọ́ fọwọ́ kan láti ọ̀rọ̀ àfilẹ̀ fún òkúté ṣe àdúrà tí ẹ fún òṣèkùn tó bá kan nínú hadith yìí ẹ wo ìròyìn tí ẹni sọ̀hábà yìí fi ń ṣàlàyé ó ní gbogbo àwọn yányán àwọn òwò bàtà ó mẹ́ pé àìní yẹn kìí ṣe àìní tó kéré bákan náà àwọn òyásọ gidi kan wọ̀ ohun tó kálukú tó rí ni so eléyìí náà lè yóò fi mọrú ìṣẹ̀lẹ̀ sí àwọn sọ̀hábà nẹ́bí ridwanullahi alaihim ajma'in tí wọ́n lò láti fi ṣe ìṣẹ̀lúkọ́lá nẹ́bí sallallahu alaihi wasallam na Imran bin Hussein radiyallahu anhu olóòtú gba ọ̀rọ̀ ìwà tọ́lá nẹ́bí sallallahu alaihi wasallam ó ní ànẹ́bí ní khayrukum qarni ànẹ́bí ní gbogbo ẹ̀yẹ tó dáa jù nínú yín náà làwọn tó ń bá mi ṣẹgbẹ́ tàjọ wà láwùjọ ara àwọn náà tún wà nínú àwọn tí àwọn náà tún lọ́lá ẹni fáwọn tàbí'ùn sùmọ̀lẹ́dí ni yalunahum lẹ́yìn àwọn tàbí'ù tàbí'ìn àwọn tó ń bẹ náà tó tún jẹ́ ẹni pàtàkì ẹni ọlá nínú Islam qala Imran Imran sọ báyìí pé fama adìrí qala an-nabi sallallahu alaihi wasallam bóyá ẹni ìṣẹ̀lẹ̀ ànábì sọ̀rọ̀ ẹni àbẹ́mẹ̀ta ní pé bóyá ẹ̀yìn khairu quruni qarni thumma alladhina yalunahum bóyá bó ṣe dá lóòrùn agbótún ní thumma alladhina yalunahum gbótún ìtẹ́lẹ̀ kẹta náà lè wọn ọ̀ma pẹ́kọ̀ dáhùn lójú onílẹ́yìn gbàdá nígbà ní thumma yakunu ba'dahum qawmun yashhaduna wala yustashhadun ó ní àwọn kan padà wá dé kọ́wùn àwọn ìjọ kan padà dé tó ṣe pé yashhadun àwọn ni wọ́n máa jẹ́rìí wala yustashhadun ẹnìkan kò ní lè gbẹ̀rí tí wọ́n jẹ́ wọ̀yọ̀kùnún wọ́n máa ṣe jàmbá wala yutamanun mo ní ní fọ́kànbalẹ̀ sí wọ́n máa jàmbá ní padà máa ṣẹlẹ̀ wayundarun àbí wayundirun wọ́n ma lérí fáwọn èèyàn báwọn ó ṣe nǹkan àmọ́wàlá yòókù nǹkan ní ṣe àtẹ́kẹ́ àdéhùn náà wà yóò bí irú fi him àtìsàmànù wàyẹ́ àrù fi him àtìsàmànù yóò padà wá mọ̀ láàrin wọn àtìsàmànù ìmọ̀ yóò bántibántì tẹ́lẹ̀ pé àdájẹ́ náà ní padà pọ̀ láàrin àwọn èèyàn tó yẹ ni pé àdéhùn ń ṣàlàyé fún wa wípé àwọn tí wọ́n bá nẹ́sọ̀ lọ́sọ́lá tó tí a ní wọn náà àwọn ni wọ́n dájú so bákan náà tó tó tẹ̀lé wọn so àdúgbò wájú kó yíwa pé tọ̀ lẹ́yìn ìgbà wọn táwọn irun lọ tán àwọn èèyàn rán wọn wà bẹ̀rẹ̀ ó bí pé àwọn èèyàn rán wọn kò sí nínú àwọn so lẹ́yìn tí wọ́n làwọn èèyàn wà

yẹni pé níbi tàwọn tán jẹ́ àwọn ẹni rí wọ́n pọ̀ nínú àwọn tó jẹ́ as-sabiqun as-sa'iqun ulaika al-muqarrabun fi jannati an-na'im sullatun min al-awwalin wa sullatun min al ní àwọn tó jẹ́ àwọn eh, àwọn tán jẹ́ ni àkọ́kọ́ wọ́n pọ̀ nínú wọn àmọ́ náà sàbìkún náà sàbìkún ọ̀ní ìlú mi lọ́la àfẹ́ díẹ̀ ni ó wà nínú àwọn tán jẹ́ ẹni ìgbẹ̀yìn ìgbà tó wá ń sọ ashabul yamin ó wá ní thullatun min al-awwalin wa thullatun min al-akhirin àwọn ashabul yamin wọn ò tó àwọn sàbìkún náà sàbìkún wọ́n ní ẹ́ẹ̀rì nínú oní oní sulatun minal akhirin yẹni pé àwọn tí wọ́n pọ̀ mbẹ́ náà ni àwọn tí wọ́n wá ní ìgbẹ̀yìn yìí sọlẹ́yìn túmọ̀ sí pé eléyìí túmọ̀ sí pé àwọn tí wọ́n pọ̀ nínú àwọn èèyàn tí wọ́n wọnà ọlọ́wọ́ bá àwọn tí wọ́n wá nígbà èèyàn ń túmọ̀ ní bí wọ́n pọ̀ tó ṣe pé àwọn èèyàn rádaràdá lẹ́nu ọ̀pọ̀ nínú wọn tó ní pé àdínásù àdínásù aksaruhum aksaruhum àdínásù àwọn èèyàn kéèyàn náà ni ọ̀pọ̀ jù so bẹ́ẹ̀ sì ní ọba wo sẹ̀rí ayé tá a pè yí kọ́nà kó sàṣẹ wá ní yẹn àwọn èèyàn kéèyàn àwọn ọ̀pọ̀ tó ṣe pé ẹ̀sìn ọlọ́run ọba yóò máa bí wọn nú ni tó máa sọ pé èèyàn yíyàn kéèyàn eléré èèyàn kéèyàn òun lẹ́nu tẹ́sán ọlọ́wọ́ bá ń bínú ẹni tí súnà tẹ́lẹ̀ máa ń bínú tí ọmọ bínú tí ọmọ rí lára ọmọ wa lẹ irọ́ oríṣiríṣi ẹni tí bá ní súnà irọ́ tìrú eléyìí ara àpẹẹsẹ́ fi lẹ́yìn kéèyàn mọ́nú sọ bákan náà àbí wùmọ́ mọ̀rọ̀ ní ọlọ́ àìlú ní àmì sọ̀rọ̀ sọ́dọ̀ mùsọ̀lá ikú yẹ bùnú adam inú wọn màá nẹ́ni adam innaka ẹ́ kádùrú báyìí náà nípa àwọn pé شاء الله سبحانك اللهم وبحمدك وعليكم السلام ìdáhùn rẹ̀ ń yẹlẹ̀ mẹ́lẹ̀ mi sìn ẹ̀ka àwọn ètò ẹ̀ka jálẹ̀ ìtàjọ́ náà. ọ̀pọ̀ àti ìdáhùn rẹ̀ ń yẹlẹ̀ ṣé ọ̀sẹ̀ wọ́n ti sọ̀mù wà náà bí ó ṣàmúlẹ̀ ilé títí adé kájọ lọ sọ adé rè náà tọ àwọn tó ń jẹ́ àwọn tó ń bọ sàárè òun náà ni tó bá máa ń lọ síbi sàárè lọ lè tọrọ nǹkan ìpín tó bá nídìí ibi sàárè ni ó máa lọ káàkiri àwọn náà ń pè ní alùpùpù yóò àbáwọn tó kúndọ́ bá fẹ́ kírun sàárè ni wọ́n kọjú sí láti máa kírun àwọn náà ń pè ní alùpùpù yóò ní ṣókí Nínú ìsọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀kọ́ tí ó dá kí ìmọ̀ bí ó sọ̀rọ̀ ìfà sí orí pé tí èèyàn bá sọ fún wa pé kò dá wọ́n ní pé kí ìmú ẹ̀rí wá fún nínú àgbáyé tàbí àdísì pé tí wọ́n ti fún ni. Ìgbé ni pé òun òun ni ó mú ẹ̀rí wá láti inú alukur'ani àti hadithi níbi tí mú wọn ṣe ni so ìta nábi ni a ṣe mẹ́nu alukur'ani mẹ́nu mẹ́nu hadith anabi sallallahu alaihi wasallam so yíò náà ni èyí ó dùdú ma ẹni tí ń ṣe tá nábi ni a ṣe òun ni ó mú ẹ̀rí ti ẹ̀ wá ibi a ti fi ń ṣe òun ni so wallahu a'lam. Thank you torí òjò yẹ kí ta sọ Thank you.